الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من عباده تعبد عباده المؤمنين بأنواع من العبادات وخصوصا في هذه الأيام الفاضلة أحمده واجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا أمة الإسلام نحمد الله على أنه أبقانا بهذا اليوم ووفقنا بأشر بالحجة ثم أتم الله سبحانه وتعالى علينا نعمته بأن كنا ممن حضر صلاة العيد في هذا الصباح المبارك أمتنا تركنا رسول الله صلى الله عليه وسلم على محجة بيضاء ليلها كنهارها لا يزيد عنها من بعده إلا هالك ومن سنة رسول الله صلى الله عليه وسلم في هذا اليوم المبارك أنه كان يبتكر إلى العيد وكان يأتي العيد اليوم صائما وإن شاء الله يذكر بمروقه بتحيته صلوات ربي وسلامه عليه وكان رسول الله صلى الله عليه وسلم في مثل هذا اليوم يلبس أفضل وأحسن ثيابه صلوات ربي وسلامه عليه وكان يخالف الطريق الذي أتى منه إلى أهله في هذا اليوم ليشهد ليروه كثير من المسلمين وليساعد المستغيثين بعون من أرى ليساعد الفقراء وكذلك ليؤم الخير وكان يتصدق كثيرا في مثل هذا اليوم أمتنا وما عمل ابن آدم عملا في هذا اليوم أحب إلى الله سبحانه وتعالى من أن يذبح لله سبحانه وتعالى أضحية فهذه هي على قول الراجح من أقوال أهل العلم واجبة إنها واجبة مع القدرة لمدام حديث أبي رضي الله تعالى مرضاه الله قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا اللهم صل على حبيبك وهذا اليوم أمتنا يوم أكل وشرب وتكبير وتهليل أمة الإسلام لا يصومن أحدنا هذا اليوم لا لتقرب إلى الله ولا لنفل ولا لأي شيء إنما هو يوم أكل وشرب ويوم لا بد لنا يوم لإدخال السرور ألا من دوننا من الفقراء والمساكين أمة الإسلام واعلموا أن رسول الله صلى الله عليه وسلم سن لنا سنة خير فمن أجل عن سنة رسول الله صلى الله عليه وسلم فلا يلومن إلا نفسه إذا جاء خائبا وخاسرا يوم القيامة وهو بالله من الخسران أمة الإسلام إن أهل العلم اختلفوا فيما بينهم فيما تعلق فهذه الرسالة العظمى لهذه الأمة ما أقوالها للعلم وما الذي ندين الله سبحانه وتعالى به في يوم عرفة إذا وافق يوم السبت كل هذا سيأتينا إن شاء الله تعالى بلغتنا بعلم من الرحمن وطن فرامة أنا أبطيك يا مسلمين إلا أن تكافوا أنا أبطيك الله علي أجوني òun là ń dúpẹ́ fún ọlọ́run ọba tí ó fi ẹnì kọ̀ọ̀kan wá ti kùn dé tí ọ̀jọ̀ yìí pé wọ́n fi ọkọ̀ ambulance gbé ọwọ́ láti ọ̀sìtì pẹ́kẹ́ nínú òkè ẹ̀lẹ́ ní èyí agbẹ́dẹ́ ọlọ́sùn àtàlẹ́ alámbẹ̀ nígbà kan ṣe rẹ̀ yìí pé òun ló gbé kẹ́nì kọ̀ọ̀kan wọ ọkọ̀ ọ̀dùnnú nínú àlàáfíà nínú wọlé mi Allah subhanahu wa ta'ala àlékún lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àgbà ọkọ̀ wa bámikàlẹ́kùn sí àtijọ́ rẹ̀ fáwọn Nabi sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́ ọ̀rọ̀ láti dàmọ́ bẹ́tẹ̀ fún gbogbo wa ẹ̀yọ́ ọmọ ìyá ọjọ́ òní ọjọ́ tọ́jọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣesí látọ̀dọ̀ ànínábì tó sì ń jẹ́ ìṣesí ìṣòwọ́pọ̀ mọ́ra wa tó ń jẹ́ ìṣesí ìdènà ọjọ́ òní ohun tó dáa jù nínú ọkọ̀ níbi sọ́nà lọ́wọ́ fúnlẹ̀ òní mọ́ ń rọ̀ ohun tó dáa jù nínú wáyà sọ ọ̀dà aṣọ ọdún o yìí bá yẹra kọjú tó ń pè lọ́dàjù ó yọ ọ́ tó bẹ yẹra kọjú tí ò rí lọ tó ní ní ilé tó ti lọ tí ìwò wá tí wá pẹ̀lú ìgbè tí ọ̀lẹ̀ lọ èyí tó dájú rẹ̀ náà nìyẹn àyípa níbi ìbò nítorí wípé ààrí owó ra aṣọ ọdún àyípa níbi ìbò tó ní pẹ́pẹ́ náà bá nínú aṣọ àyípa níbi ìbò ìdí ìfẹ́sí àmì sọ́nà ànábì ni tó jẹ́ wípé àwọn sàhábà wọ́n kọ́ ẹ̀kọ́ ìtọ́kọ̀ látọ̀dọ̀ ànábì sọ́nà láwọn ìwọ̀sọ́nà lórí ànábì sọ́nà àtọ́lá ní ọmọ ń fi ọ̀nà tẹ̀bágbà lọ ibi ilé ọ̀kẹ́ nígbàdọ̀ padà ọ̀rọ̀ pẹ́tàwọn àfáàkọ̀ tí èsì ọ̀rọ̀ tọ́mọ ní mẹ́wàá lórí ilé apá kan ní nítorí ànábì ló ń sọ̀rọ̀ títọ̀ tó ọjọ́ pé ibi tó gbà sọ̀rọ̀ nígbà tó ń lọ ọ̀sẹ̀ ibi tó gbà sọ̀rọ̀ nígbà tó ń bọ̀ afọ́kan náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí mi afọ́kan náà yìí tó ọkọ lọ yìí kúkọ àtọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí bọ́ alákùnrin hàn àdúgbò ìsọlọ́mọ nàìjíríà bá gbà lọ tó bá rọrùn bẹ́ẹ̀ kìí ṣe dédé o bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ òdù kọ́mọ́nà rẹ̀ gba òdodo wọlé kọ̀ọ̀rọ̀ wọlé tí wọ́n bá padà láti rí bí tó tó pẹ̀lú ọjọ́ ọgbọ́n bíi ọdún ọlọ́wọ́ náà wò ó à ń padà bọ́ọ̀ náà mọ́nà tán ṣe bí ọ̀rẹ́ ó ṣe bí ọ̀rẹ́ náà àbúrò àtúnlẹ̀mù ìfẹ́sí ọ̀nà yẹn bákan náà lọ́jọ́ òní ọjọ́ tó jẹ́ pé kò síjọ́ tí yóò fẹ́ ṣe tó yẹ lọ́wọ́ bá mú tó kọ́ pa ẹ̀rọ ni a mú ń sọ fún wa ẹbí apá ẹ̀rọ ọdún ọ̀rọ̀ míì ọ̀rọ̀ pẹ́tọ́ wà fún àkọlé mi rẹ̀ ẹ̀rọ súnmọ̀ ni ọ̀rọ̀ tó fẹsẹ̀ mi lẹ́bi ní pé dẹ̀dẹ̀ ni ṣá Allah wàdà kọ́ńtò nìkan ní kèéyà kèéyì kan nìkan ní ọ̀sán bẹ́ẹ̀ àti àmì ìyẹn ọ̀sán bèbí lọ wọ́n sì dùn lórí ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú máa lè kú dúrọ̀ èèyàn ní fifteen thousand ọ̀rọ̀ kọkànlá léyà yóò mọ wá ní afọkí ẹlòmí ọ̀rọ̀ léyà lónìí iṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ yóò lè fifteen thousand naira kò ní pẹrẹ. oúnjẹ ọlọ́run náà wọ́n jẹ̀rọ̀ sáà ẹni tó ń bá di ara tó bá jẹ̀ la sáà ọ̀dọ̀ la orí fifteen thousand ten thousand lọ. tẹlifíjáhùn ìtọ̀wá kó ọlọ́yẹ̀ tìrìbọ́nù mùsùlùmí má ọjọ́ òní àìsí gbáwò pálọ̀pàpàlá ọjọ́ wẹ̀jẹ̀ wẹ̀mí nítọ̀nà àlálù òní ọjọ́ àmì tí ọlọ́run ọba títọ̀ òní ọjọ́ ìsàánú òní jọmọ́ ìtọ́jú àti òníta fẹ́ràn wa fúnra wa bàbá ọ̀rọ̀ ọba kákáká fúnra abẹ́rẹ́ rí bá wa káwà lẹ́gbẹ̀ẹ́ ìjọ bàbá nípa bákan náà ọjọ́ òní ọjọ́ tá a gbọ́dọ̀ pọ̀ ní sàárà láti máa fi ìdùnnú bọnú ara wa ni. ọ̀rọ̀ ọjọ́ ọdún ọ̀rọ̀ tá a lè sọ́tọ́ ní pàmò pàpà máa sọ ṣùgbọ́n àdìsọ́lá fún mi ìlà àwádìí ọmọ tí a di sánà àwọn fi àbẹ̀lẹ̀ yọ́n àlùmọ̀ bọ́ọ̀rọ̀ mẹ́tàtà ọwọ́ fún ọmọ yóò ní ọmọ ní àwọn lẹ́yìn tó pọ̀ lórí àná nípa wípé àná bí ọjọ́ sátọ̀dé àmìlìkọ̀ sọ́ǹtì nǹkan máa gbà rẹ̀ yóò mọ àrùfà kí yóò mọ àrùfà bọ́wọ́ bọ́ sí yóò sábì sáńdáwẹ̀ àbáàrẹ̀ ìgbà inshallah rahman gbogbo tí mo sọ olùkọ́ mbẹ́ fọ́jọ́rọ̀ mi ọ̀rọ̀ nípa fúnà mi àti àwọn tí wọ́n gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ni ó ti gbẹ̀yẹ jẹ́mọ́ ẹjọ́ akọ́kọ́ lọ mi lọ ànábì sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ sọ ọ̀rọ̀ kalẹ̀ tó àwọn rí ọ̀rọ̀ yẹn ní kó bí tàbí kọ́ ta ẹni bẹ́ẹ̀ lè tọ́ bá ṣe lọ́kùnrin ní tí ànábì sọ tó ti dọ̀dọ̀ àbúrò àtàlám kámi lọ́wọ́ gẹ́gẹ́ bí kọ́ ìdá gbogbo ọ̀rọ̀ tó dá aláyé tó lọ́la àfíà tó sáǹfààní ànábì kan tó gbogbo ẹ̀. kámi fẹ́ lè ní ìmọ̀ ní lọ́wọ́ ànábì ọ̀sọ́ ọ̀rọ̀ dáadáa dẹ̀rí tó ọ̀tún náà ẹ fún ẹni tó ẹ bá gbà lè fífẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ṣáájú kí òbí ọ̀rẹ́ tó yẹ tó pọ̀ ànábì ọ̀sọ́ ọ̀rọ̀ dáadáa sí ni átìlà bí ọ̀hákọ̀ ọ̀kọ̀ wọn ojú bá arakọ̀ àrẹ̀bí òun ṣùgbọ́n gbogbo ń sáyẹ̀ ní ìṣe ń lè tọ́ lẹ́kọ̀ gbogbo ètò tí ń bẹ̀rẹ̀ wà lóbi sọ. kọ́ńtà tàbí ká gbámúlẹ̀ yẹn gbogbo ètò bá ti dá torí ìjọba yẹn lò àbí ìfọwọ́ fẹ́ yẹ. ṣùgbọ́n gbogbo nǹkan ìṣe kọ́kọ́ ètò tí kẹ̀kẹ́ fẹ́ wọ́n yẹra nílẹ̀. ó tẹ̀lé nǹkan lọ́wọ́ ọ̀rọ̀ fúnlẹ̀ òǹtẹ̀lẹ́ mi láti sí ìlú olùkọ́bà ẹ gbọ́dọ̀ gba ìrìnjọ́ sátidé ìlà àti mọ̀kúrúdọ̀ àríkùn àyàfi tọ́lọ̀ ń bá ṣe lọ́rùn yàn fún tọ́ba bẹ sátidé léwàkù ọ̀rọ̀ mi. kọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ní ọ̀bàrí nǹkan tí ó gbé tí ó fi wá jẹ́ pé àìní nǹkan lé ní àkọ́jọ tí ó bá rẹ̀ kọ́ lọ bí ètò ìdíje àbí ètò ìyẹ̀bù kọ́kọ́ mi gbọ́dọ̀ bá ọ̀gbọ̀dọ̀ ọ̀nà méjì ni àwọn àfọ́ àti ti ètò pé wọ́n ní akọ́kọ̀ àfọ́ wọ́n ní ìtìrọ́bù ndẹ́ndẹ̀ ṣùgbọ́n ìdí ndẹ́ndẹ̀ ìtìrọ́bù ní pé ìkẹtẹ̀dẹ̀tẹ̀ ọ̀ndẹ́ ní àdìsí kẹtẹ̀tẹ̀ ọ̀gbọ̀n wà áfàdé náà sọ kí ni ìkẹtẹ̀dẹ̀tẹ̀ ní ndẹ́ndẹ̀ wọ́n ní gbà míì àbí àbí ìdíkùrù òun náà kẹtẹ̀ ndẹ́rẹ́dà lórí ìgbà míì wọ́n kẹtẹ̀ ndẹ́rẹ́dà lórí ìgbẹ́jọ́ sàmọ́ òun ni káyà gbọ́ nílẹ̀ ìyáwó mi gbọ́ wọ́pẹ́ lọ́dọ̀ ìyáwó ìta ní ìyáwó mi láyọ̀ ní ìwọ́fẹ́ kì í ṣe bíkì ìgbà ọlọ́gbọ̀n ẹ̀ kó ṣe àdúgbò ìgbà ọlọ́gbọ̀n bàbá rẹ bíkì ìgbà ọlọ́gbọ̀n wọ́n ní ìṣòro bá sì ẹ ìyára ìṣàkóso no àìsí rẹ ẹ̀mọ́ àkókò no bíkì àdúgbò ìgbàgbọ́n no bàbá eléyìí lóyún tí ó fẹsẹ̀ rí lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfà kìí ṣe bí a ṣe lè tó àdúgbò ìdànù nítorí pé hádàlẹ̀ ìṣòro sọ́dọ̀rọ̀ fi rọ́ọ̀mù hadith àlàálá ẹni tó gbọ́n ní àdúgbò ìdànù òun ìfàgbé ọ̀sẹ̀ àbí tí wọ́n bẹ̀rẹ̀ ìsì gbogbo ẹni tó rí ẹgbẹ́ nù wọn tẹ́bí fún ọlọ́run pàǹpù wọn ó ní wọ̀sán bí kí ní àyàlẹ́ nínú mọ̀hàdúró wọn àǹkọ́ ìwọ ìyẹn ní ìfàgbà ìdíjì gbogbo ọ̀sẹ̀ àbí tọ́jọ́ kò ṣeré nù wọn ìbájẹ́ àbàlẹ̀ lọ́gbọ́ àwọn ìbùsọ̀ wà ní ìbájẹ́ sẹ́ni ọ̀yẹ́ ni ọ̀yẹ́ náà ni ìbájẹ́ bí lẹ́nu ni ọ̀yẹ́ lẹ́nu ni ìbájẹ́ yàrá ìṣàkọ́jẹ́ ìyàwó ìṣàkọ́jẹ́ náà ni ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí èsì yàrá ọ̀díjà máa ń kápẹ́ yẹn báyìí bákan náà ni àárín ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣùgbọ́n mẹ̀kárọ̀ tó kàbíìsì yẹn wípé àbíìsì tí ìyẹ̀dẹ́ lè tẹ̀lé ẹ gbọ́dọ̀ bá wọn jẹ́ sátidé àti ìdẹ́lẹ̀ ńlá ṣe ní ọ̀rẹ́ ẹ̀ fún ṣé bí wọ́n mọ̀ nítorí ọ̀rẹ́ mi àgbàdo ti tẹ̀lé pé àwọn nígbà tẹ́lẹ̀ wọn pàtó kí ìsìlámù yìí lè bá wọn wá gbà ìsìlámù ní twenty nine ramadan twenty nine wa gbẹjọ thursday wọn wá ní báwọn sí wọn sí wọn sáré sí lórí ìgbésẹ̀ pẹ̀lú ọkọ̀ àjẹ káàkiri ìjọba ọ̀dọ́n òun ti sọ̀rọ̀ pẹ̀lú ìsìlámù wọn ni wọn yẹ dídùn máa kọ́bùlà o ìyẹn tó bá sì ti ṣẹlẹ̀ pé èèyàn ti ṣe sábẹ́ gbọ́dọ̀ ìsìlámù ọlọ́run ti parẹ́ fún ààyè àkọ́kọ́ tí wọ́n jẹ̀rọ̀ fún láyé sábẹ́ ìmọ̀ ìlú ìlú yóò dàgbà gbà fíìmọ̀ tìrìbù àríkùn àwọn ìlànà fíìmọ̀ fọ́rẹ́dọ̀ ilẹ̀ àríkùn ẹ gbọ́dọ̀ gbọ́ sábàtì àti ìgbẹ́ tó lọ ń báyà àti lọ́rọ̀ fún ṣúra ní ìwé ìwé àtẹ́kùn lórí bẹ̀ lórí àsìkò àríyànjú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà àwọn aṣọ lórí hadithu ìmọ̀bí ìfẹ́ríyà wọ́n bẹ̀ ọ̀ṣà hadithu bàbá wọ́n bẹ̀ ọ̀ṣà rẹ̀ bàbá ìfẹ́rí wọ́n bẹ̀ ọ̀ṣà rẹ̀ ṣùgbọ́n àwọn tó padà sọ wọ́n hàn sọ́nà rẹ̀ lórí kúrìdì wọ́n hàn sọ́nà rẹ̀ bàbá wa àgbà حجة الله آية من آيات الله درجة الله سنة ثمانية أم بابا وجلداني رحمه الله تعالى الذي منع الدنيا بحجة قاطعة بالنشر سنة النصرة صلى الله عليه وسلم أن في فجأة بها كذب عليه أوسع حال من تبين هذا الثمرة سبع بيتي يجد الذي جبه والله بيتي يجد من النبي صلى الله عليه وسلم wọ́n fi tẹ̀lé lọ́sọ̀rọ̀ oṣù ọ̀nà ṣùgbọ́n bàtàbàtà kí ni àbẹ̀tẹ̀ wọlé àbẹ̀tẹ̀ àbẹ̀lẹ̀ wọn ní pé àbẹ̀tẹ̀ yìí àmọ́là rẹ̀ bí èmi èmi hi akọ̀dọ̀ sẹ́yìn bí èmi ní ọ̀dọ̀ ní àyè ṣé ìlú náà yìí tí àmọ́lì sẹ́yìn ìlà wọn dá ní ìtàn kí lọ dá nílẹ̀ wọ́n ní yóò mú sẹ́ẹ̀tì gbogbo nǹkan bá ti lọ́ tí ọ̀bá ti ọdọ bí ọyọmọ àtúrọ àgbọ́dọ̀ bá ọdọ tí ọyọmọ àrùfà àgbọ́dọ̀ bá ọ̀rọ̀ tí wọn yẹ. ṣùgbọ́n ìtìkẹ́ ọ̀rọ̀ yìí lọ́sí ibi ìran àmọ́ tí lọ́dún sọ́ọ̀tì ló gbà wá ọ̀nà tó ìran ọ̀nà tó ń gbà gbáwẹ̀ ọ̀nà tó pọ̀ ni. àkọ́kọ́ àwọn àfọ àmì àbíyèsí lórí tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ yìí àwọn àbíyèsí ń bẹ tó lágbára jù lọ tó sì fi ìfi ìgbàwọ́ sátọ̀dé ìrìnlẹ̀ tí èsì ìṣèjọ́ ìrìnlẹ̀. àkọ́kọ́ kámúlọ́wọ́ kájọ́ ìjọ kájọ́ ìjọ sátọ̀dé kájọ́ ìjọ sátọ̀dé nítorí wípé àti gbàtọ́ ìdí ìtẹ̀lẹ̀ ẹ̀rù wálé lọ́dọ̀ ìṣẹ̀ àfẹ́lán olóòmù àti tàbí abbas lórí ìṣẹ̀ ọmọlù mọ̀mọ́lù jẹ̀ríyà orúkọ ọlọ́run wọlé tẹ̀lé ọwọ́ rẹ̀ ìjọkẹ̀ ọmọ ìyára jẹ̀ríyà orúkọ ọlọ́run ní à sẹ́pì lónìí rẹ̀ ìdáwọ̀ ní ìyọ́lọ́run ìdáwọ̀ à sọ ọ̀dàwọ̀ ní ọ̀làmù tí lọ́mọ ní yẹ̀mí ìdáwọ̀ àti ìdílà ń tẹ̀ sí ìgbọ̀dọ̀ sọ́gbà wẹ̀ ní ọ̀làǹgà ní ilé gbogbo àwọn ọlọ́pàá sọ́gbà wẹ̀ lọ́la ó ní ẹ̀rọ ìdáwọ̀ lọ́la sátọ̀dẹ̀ orúkọ ọlọ́run ní england àti bí àjálù ń dáná ṣé ọmọ yìí pé ṣé ọ bá wà lọ́nà káàdì ìṣẹ́ ń bẹ̀ ìlú náà ń bẹ̀ lọ́dọ̀ sí ìjọ tábìlì ọjọ́ pé tá a bá fẹ́ tá a bá gbajúmọ̀ tá a ṣe tábìlì mọ́ àmì pẹ́blẹ́mù lórí rẹ̀ tábìlì tí àtìkọ gbà láti ṣe méjìmọ̀ yìí kì í sára ń tọ́lọ̀ ìṣẹ́ náà fún wa obìnrin ẹlẹ́ẹ̀kejì àdébìsọ̀ mẹ́lẹ́ àrẹ̀kọ́ lọ òun jẹ́ jẹ́ fúnra rẹ̀ ọmọ ń gba àwẹ̀ tó jẹ́ wípé gbogbo wọn gbà ní ìsìn wípé ló ń gba bọ́ọ̀bù tí ò sì sí ní ọdún tọ́lọ̀ nǹkan ọ̀hún ọwọ́ bọ̀ pé kò sàhábà wípé ó ń fi ọlọ́run gbà ní ìta àwọn kẹwà akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ lábàbá mi bí ìta ìjọ alẹ́ka orí ní oṣù báwọn kùdùkùdù àwọn ọ̀rọ̀ ìta ìjọ ìta ìjọ òun lè bẹ̀rẹ̀ torí àwọn ẹni tó wà ní gbogbo ìta lẹ́bi ó sì sí lẹ́sìn ká àwọn àmọ́ tó wà àmọ́ wa gbé rẹ̀ jù àgbégbè mẹ́ta rẹ̀ ká ó rí gbẹ́dọ̀ tó bí òṣìṣẹ́ mẹ́ta rẹ̀ bá rẹ̀ akọ́bí rẹ̀ ó tẹ̀lé lónìí akọ́bí rẹ̀ tá a bá mú ní ọ̀rọ̀ àkọ́kọ́ ibi àwọn gbẹgbẹ ọ̀rọ̀ kejì ti kí àrè ni pé sábìtì tí a lóbi ń dáhùn dáhùn dáhùn dáhùn ẹ̀kọ́ yìí ṣé sábìtì tí a lè jẹ́ ìwòfún ni títúrò ìwòfún kò dé ní. ẹlẹ́ẹ̀kejì ọwọ́ náà títí ní sálámẹ̀ ọwọ́ ti yàrá ìṣà pé ó ń sọ̀rọ̀ ìjàngbé àwọn ọba ṣàbáǹkan káníyà sí ní ṣàbáǹkan kúnlá ìtura sí àwọn àfáàfin akọ́tẹ́mì kì í fi lárúbáwá ni tí nǹkan bá ti ní ọdún ninety percent wọ́n ti ní ìdájọ́ hundred ọ̀pọ̀ ọmọ ọgbà ẹgbẹ́ ṣàbáǹkan ojúkọ̀ ni ojúkọ̀ ara mẹ́ta ṣàbá nǹkan ààrí tó yẹ lọ́sà ti pé bá a sì máa ń gbà nǹkan àbẹ̀ náà sábìtì tí ń pe yẹn ilé ìdọ́kọ̀ lọ ó ń sọ fún wa wípé sábìtì ọwọ́ mẹ́ sallallahu alaihi wasallam ojú kan ni kí wọ́n ní kó ìsìlámù lẹ́nu sábìtì ìbá fẹ́ dọ́kà ìlú sábà kọ̀lẹ̀ yíyá kí wọ́n ní sábìtì tọ́bọ̀lọ́ ọ̀sẹ̀ ní ìgbé ìlú sábà àwọn àwọn ọmọ yọ̀ǹda fún láti tó náà tọ́bọ̀lọ́ àṣírà ọjọ́ kẹwàá nínú oṣù àkọ́kọ́ ìlú muharram bákan náà ọlọ́gbẹ́ tí ẹ̀yárùn bíi ọjọ́ pàtí ìtọ́sí ti sí ilé ìṣojú ọ̀run bákan náà ọlọ́gbẹ́ tí mẹ́fà títí ṣàwáì tí a tọ́gbà lórí ramadan bákan náà ọmọ yọmọ arúfà àwọn àfáà ní eléyìí kèé gbogbo gbogbo ń bá gba eléyìí ọ̀gbà yọmọ sábìtì o nítorí pé ìyẹn sábà yẹn ti tún yẹ ọkọ rẹ̀ fún ìsábìtì ó ti di ìjọ sílẹ̀ gbọ́n wọ́n mọ̀ àwọ̀fà kí ló ń gbà ń wọ́n mọ̀ àṣírọ̀ kí ló ń gbà ń àlámì ìdí kí ló ń gbà ń. ọjọ́ torí kókó ni o torí kọ́ bọ́tí. ọ̀rọ̀ ọ̀rọ̀ míì náà ó ní wípé sọ́ọ̀tì ìgbẹ́gbẹ́ sí ìyẹn lè èèyàn wá lè dàgbà láì ṣe méjì náà láì sì ní ìtẹ̀tẹ̀. eléyìí ni ọ̀rọ̀ ti pín mẹ́ta lọ́dọ̀ àwọn àfa akẹ́kọ̀ọ́ àwọn àfa àṣẹ wípé láti àwọn àtàkì tí ò bá ti sí ní yàrá ìsọ́ọ̀tì ń bẹ̀ wípé mo fi sọrí wípé ṣọ́ọ̀tì pẹ́sà ṣọ́ọ̀tì. no ẹlẹ́ẹ̀kejì omi alukóńdìlì kàrọ́à kámẹ́gbẹ̀wò òun ló dáa jù ṣùgbọ́n mo máa fi ní ètò ìtẹ́lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta omi ìtọ́jẹ́ alukóńdìlì kúrúmà haram ni kéèyàn ọmọ ẹ̀ lọ ọjọ́ ṣọ́ọ̀tì gbà lẹ́nu pé ó ní ìtumọ̀ kan àbíkẹ́ lọ́lọ́rọ̀ fọlá ọmọ ń gbà àwẹ̀ nígbà ìtẹ̀lé rẹ̀ nínú ìgbà sọ́ọ̀tì púpọ̀ ọmọ ìgbà àdúgbò tó fún kọ́dọ̀ àwọn padà nìkọ́lẹ̀ ìbéèrè wọn sọ̀tọ́ mi pé kí ni kọ́ ìdíje lè gbé wọ́n ní àwọn ìyàwó ní àyílì máa ń fi yapa àwọn èèyàn yìí ni wọ́n wọ́n méjì ọdún àìsí ìgbàwọ̀ fọlọ̀ méjì ọdún jẹ̀mọ́ra tàbá wá rí ọ̀rọ̀ báyìí lóde àwọn ọ̀fà kí ni ojúṣe wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ wọn lé lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú bàbá wa Albani rahman allah ta'ala àlékọ̀ọ́ bẹ́ẹ̀ agbẹ́gbẹ́rì ṣé ẹni tó bá ti gbé ní pé ẹ̀sìn ni wọ́n ń sọ ní èyí ìṣe nífẹ̀ẹ́ ẹnu ní tọ́lọ̀ ń fi hàn fáwọn nù àwọn yìí sọ wípé tọ́lọ̀ jẹ́ wípé bọ́ lọ́nà àrùfà tọ́lọ̀ ní amẹ́gbà kí ni pọ́blẹ́mù ti mẹ́mẹ́ tí bí àmì nígbà gbọ́dọ̀ gbọ́dọ̀ gbà wọ́pẹ́ fábì òun náà náà sọ fún ìwọ náà tí òjò ń gbà wọ́n yóò máa rọ́pà ìlú pé ọbẹ̀ fábì àmì nígbà tí nìkan máa àágbàwẹ̀ nítorí pé mo dá òfin lè sùn jẹun torí pé òfin yóò nìkan tìmọ̀ ẹgbẹ́ mi ìtẹ̀wá ó ti ṣèkìlì ó ti pé rẹ̀ ṣùgbọ́n àwa mọ̀kànlélógún àwa tí à ń kọ́ táwọn ti lè fi wá tẹ̀lé sí àwọn onímọ̀ pé à àwọn òpinnu kí lè ń sọ fún ọ̀gá ṣe àwọn nìta sọ̀rọ̀ wa dáadáa. àwa yọ̀bù sábtì wọn nábì àbúrò rẹ̀ bèbí èdè nìbí ìpínlẹ̀ wọn gbogbo àwọn ilé ìmọ̀ àrùfà tí ẹ̀rí rẹ̀ ti gbọ́dọ̀ níbi sallallahu alaihi wasallam lẹ́sì fẹsẹ̀ múlẹ̀ ẹn tí ọba ti gbàgbọ́ náà náà kó o náà mọ̀ gbé ẹni tó bá gbà ẹ má gbà ẹ má gbé sófin lé ẹni tí ọba tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí ṣe sẹ́ni lọ́pọ̀ ti fi yé ìyọba ni kí ẹ sì ṣe ìṣe ẹni pé bí ẹni ló bàbá ẹni bá ní kí n lè rí ládá láìsí lè dáwọ tí wọ́n ti rí ẹni eléyìí bá àmì pọ́bẹ́ẹ̀mù ní ìbá ní ìdá sílẹ̀ láàrin ẹni àtọ́lọ́mọba rẹ̀ wà à ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́jú ẹ̀jẹ̀ rẹ̀ à ń fi ẹ̀sìn kámẹ́bà àṣẹ̀ṣẹ̀ lọ́la ni ọlọ́mọdé àṣẹ̀ṣẹ̀ yẹn ìrọ́jọ́ tó ṣe rẹ bí a bá tó ṣe lọ́nà kọ̀ọ̀kan wa ọlọ́mọdé kọ́ bàjẹ́ ibi tẹ́lifí ń bá wa ṣe alọ́kàbalẹ̀ ń bẹ́ẹ̀ ibi tọ́kàn wa ti balẹ̀ كلام داكو نزكي وطيبتي لك ربنا يا ارحم الراحمين ولا اجر الجميل اللهم ربنا وفق هذه الامه لما تحب وترضى اللهم ربنا وادنا شفاك هذه الامه اللهم ربنا واحفظ شفاك هذه الامه اللهم ربنا لا تؤدي علينا شرارنا اللهم ربنا لا تحل حولنا عندك من شر ما عندنا يا اجر الاجرين ويا اكرم الاكرمين يا جبار السماوات والارض اللهم عليك بهدايا بالدين وأعداء الإسلام وأعداء سنة رسولك يا رب العالمين اللهم ربنا عاملنا بما أنت عالم فأنت عالم التقوى وعالم المغفرة ولا تعاملنا بما لا نعلم فنمنع عن الذنوب والمعاصي اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا और ऐसे काम भी नहीं मेहनत ना सुना है कि